وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallama abẹ́lọ́run kọlọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn aráalé ànábì àti àwọn sọ̀hábí ànábì àti gbogbo mùmìní tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa sàbọ̀ kó kárí àwa náà tafsiru wa ń tẹ̀síwájú láti àyà ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n nínú suratul baqara yìí tí a ti bẹ̀rẹ̀ lánàá nítorí ọlọ́tún sọ wípé níwà idh qulna lil malaikati isjudu li adama fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin olúwa ń sọ fún wa pé lẹ́yìn tọ́lọ́n ti ní kí ànábì Adam kó dáhùn ìbéèrè tọ́lọ́n ọba bí tọ́lọ́n ọba pa àwọn màláíkà lẹ́sẹ̀ kí wọ́n kí kí wọ́n gbọ́lá fún un kí wọ́n tẹríba fún látara wípé ní kí wọ́n sàjádà fún ìmọ̀ kí wọ́n forí balẹ̀ àbí kí wọ́n tẹ̀ fún un ní tẹ̀híyàtán wa ìkìrọ̀mà ẹni tó ń sàpọ́nlé oore ọlọ́run ọba lára rẹ̀ tó máa sí pé ní ìmà oore ọlọ́run ọba ni ẹni tọ́lọ́run bá wá fún ó tún láti pé kò fi dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ọba sọ wípé ní máa kí ánà ìbáṣarin anyùtíyàwó lọ́hù ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتابة وبما كنتم تدرسون ولم بس مفهوم إما القرآن إما سنة إما حكمة إما أقوي فكيو إما تفسير إما عقيدة àti gbogbo àwọn orísun ìmọ̀ tí ọmọnìyàn bùkátà sí ẹ̀ńtọ́lọ́mọ́ bá ṣe fún olúwa wá ní wípé kò tọ́ fún kí wọ́n jẹ́ kó máa wá ṣe ìgbéraga kó máa wá mú àwọn èèyàn sìn kó máa wá mú àwọn èèyàn lẹ́rú lẹ́yìn òtọ́ o èyí tó tọ́ ní pé walakin kunu rabbaniyin ẹ jẹ́ onímọ̀ àtọlọ́hun tí ó bẹ̀rù ọlọ́hun tí ó fi ìtumọ̀ tí ó fi bẹ̀rù ọlọ́ọ̀bọ̀ túmọ̀ ọlọ́run tí ó sì máa fi ọ̀nà ma àwọn ọlọ́run àwọn ọmọ èdè ènìyàn tí ó máa fi ìmọ̀ ma àwọn ẹrú ọlọ́run tí ó máa tọ́ àwọn ẹrú ọlọ́run ọba sọ́nà nítorí ẹ̀kọ́ àwọn tó yẹ kí wọ́n bẹ̀rù ọlọ́run ọba jù òun náà ni àwọn onímọ̀ torí pé wọ́n mọ ọlọ́run sì dáa mọ̀ àwọn ló yẹ ká bẹ̀rù ọlọ́run ọba jù àwọn gbogbo àwùjọ tó bá wá sọ yí pé àwọn tó yẹ kó bẹ̀rù ọlọ́run ọba jù òun náà làwọn tí ó kù díẹ̀ káàtó fún àwọn tó yẹ ká máa bẹ̀rù ọlọ́run bá ba àyàn àwọn ni wọ́n ń sọ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn wípé ó ó tó bá wá dé kó máa wá kọ́ mọ́sálásí kó máa ṣe sàárà subhanallah àfi bí bàtí sọ pé ní àmọ́ntálẹ̀ pẹ̀ṣá àmọ́ làwọn bá ti sọ irú wọn pẹ̀lú wa ma qadarullaha haqqa qadri wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamah so gbogbo ẹni bá ń sọ̀rọ̀ eléyìí wọn ò dọ́lọ́wọ́n bá mà kódà bí wọ́n bá ní mà kódà bí wọ́n bá ń sọ èdè lárúbáwá lẹ́nu kódà bí wọ́n bá lè kóòtù tíra kọ́dà bí wọ́n bá kò sí nǹkan tí wọ́n ní lè ṣe but ìmọ̀ tí ò bá ti translate sí ìbẹ̀rù ọlọ́run ọba yóò dà gẹ́gẹ́ bí ìmọ̀ ta ni o ìmọ̀ ìbílíìs torí ìbílíìsù náà nímà dáadáa but ìmọ̀ rẹ̀ kò mú mọ̀ wípé ní bólúwa wa bá sọ̀rọ̀ èyí ta ọlọ́run ọba lẹ́nu bó ń ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ ìyẹn ṣe wọ́n ń sí ọ̀rọ̀ òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó ń tí aṣẹ́fọ́n ìbìlísù ń tó fi di ẹni ègbé ẹni ẹ̀kọ́ òun náà ni wípé ó gbọ́ qala Allahu kò sì tẹ̀lé so lónìí náà gbogbo ẹni tí máa àpèjúwe wọn láwọn ọmọlẹ́yìn ìbílísù ní kọ́lọ́n kó máa jẹ́ kí ẹ̀mí ọwa kó máa ti fẹ́ ẹ̀bú lọ́sọ̀ fún wa nínú àyà yìí a máa gbọ́ yẹ wípé ní minal ma'asi ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ṣẹ̀ máa kọ́dí ẹ̀kúnnù kufron aw baridan ila al ní lóòótọ́ ó lè súnmọ́ kúfúrù àbí kọ́ yẹ pé ní bèbè àtọ́jú ọ̀nà tí èyàn ó rìn tí ó fi lọ já sí inú náà kèfèrí so àlèbá èyàn gbèrògbà rí kó ń bí ọ̀rọ̀ ọlọ́run kó ń bí ọ̀rọ̀ jíṣẹ́ńlá Muhammad sallallahu alaihi wasallam kabiratun min al-kaba'ir at-takabburu at-takabburu wọ́n dánú hadith qudusi wọ́n ṣe ọlọ́run bá ní kó lọ́wọ́ wípé ní al-kibriya ردائي والعظمة العظمة من صفاتي والكبرياء الكبرياء ردائي ìmá ríra ẹni ní ìrí ẹni tí ó tayọ ọ̀gá wí àbí ká máa kìyàn ní kábíyèsí àti máa gbéra aga ìmá ṣe mótómótó màfin kátá bá wí náà la wí kò sẹ́ni tí ó yẹ̀ wá lọ́wọ́ ẹ̀wò gbáwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n ba ló ní ọlọ́ọ̀bá ní kábíyèsí láyé sálù amáyẹ́fálù wàhán yusalun ọlọ́ọ̀bá nìkan ni òye bí kò sẹ́ni tí ó bí àwọn gbogbo ọmọ ẹ̀dá tó kù pátápátá ẹni tó bá ń jẹ́ kábíyèsí ee eh, ó ń tan ara rẹ̀ ni àwọn èèyàn náà sì ń tàn wọ́n ń gbẹ̀gùn ẹ̀sìn ààyàn so ìbákàdá kọmọ ẹ̀dẹ́ wọn ara rẹ̀ kó sì sọ fún àwọn èèyàn wípé má wí bẹ́ẹ̀ mọ́ aláwọ̀bá ní jẹ́ bẹ́ẹ̀ á mọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sẹ́ni tó kọjá àbáwí àbẹ̀lọ́run kọ́lọ́n kọ́ má jẹ́ kí àṣìṣe búlọ́sọ̀ fúnra wa áyà yìí á rí pé olúwa wa ó pa àwọn màláìkà láṣẹ kí wọ́n forí balẹ̀ fún ádámà lẹ́ni tí ó ń kí lẹ́ni tí ó ń tẹríba fún un lẹ́ni tó ń bọ̀wọ̀ fún tó sì ń gbọ́lá fún ní ìgbà kádàrá wípé ádámà jù wá lọ pẹ̀lú ìmà bákan náà olúwa wa tún sọ ìtàn ànábì yusufu alayhi salatu ọmọ yakuba tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ pátápátá àwọn mọ́kọ̀ọ̀kan lápapọ̀ wọ́n lọ bá ní ìlú masari lẹ́yìn oríṣiríṣi wàhálà tọ́lọ́ntì ní kí ó ṣẹlẹ̀ láàrin yusufu àti àwọn ọmọ ìyá rẹ̀ tó kù débi wípé wọ́n ju yusufu sínú kànga kó tó di fáwọn arìnrìn àjò táwọn ń lọ jẹ́jẹ́ wọn á ní pé káwọn á débi kànga pé káwọn ó pa omi káwọn ó mu omi ibẹ̀ ni wọ́n ti ju igbá wọn sí kànga tí Yusuf dúrà mọ́ igbá kàkà kí igbá ó gbé omi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni igbá gbé lẹ́yìn tí wọ́n fa Yusuf jáde wọ́n dá mọ̀ràn kí láàfin Yusuf ṣe ká ṣe bákan ni ká mú lẹ́rú ni wọ́n padà ẹfẹnu kò sí wípé ẹ má jẹ́ apá ẹ má jẹ́ amú lẹ́rú ẹjẹ́ àlè tàà ní jẹ́ẹ́jẹ́ wa káyà gbowó ẹ̀ ká dà á sápò so níparí wọ́n ta yusufu wọ́n sì ní ẹni tí tó tó ń bẹ̀rù ọlọ́mọdé ọ̀kánmínà zaidin kàbàrú bisamani baksin darami ma'duda wọ́n ta lówó pọ́ọ́kú wọ́n ta ní owó pọ́ọ́kú tó lẹ́yìn ìgbà tí liyaqdi Allahu amran kana maf'ulan kí àṣẹ ọlọ́run bá kó lè bá kó lórí yusufu kó lè bá máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tá náà gbogbo tọ́lọ̀ bá bá ń ṣe fún yàn ó lè máa dàbí nǹkan tí níyàn la bọ́lọ̀ bá ní kéèyàn ó lè fi sùúrù rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba yóò dà bí arí bí arí Yusufu ó padà di ọba lu alámòjútó lábẹ́ ọba lu Masari ìrírí pé nígbà tí ọba náà ní àwọn tí mọ́lé tọ́ nígbà tó bá padà lálàá nípa òun rí nǹkan ewu tí ń bọ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan èèyàn ó padà mú ebi ó pa àwọn èèyàn tó kí àwọn káńsù òun àwọn ìgbìmọ̀ olùdáninímọ̀ràn kí wọ́n advice òun kí ni káwọn ó ṣe a ti sọ ìtàyí náà ní ìgbà kan tó kọjá nígbà táyà òníká béèrè béèrè nípa ìfi ètò sí ọmọ bíbí táwọn àjọba ń pariwo wípé òní ó jẹ́ ọ̀nà àbáyọ fún ìṣòro orílẹ̀-èdè yìí wípé a ti pọ̀ jù òǹkà wa pọ̀ a sì rí ara wa bọ́ a ní pípọ̀ èrò ìjọba ní eléyìí àmọ́ tábà lọ lè wọnú àkọọ́lẹ̀ àwọn tí wọ́n ti lọ kì í ṣe fáwa nìkan làkọ́kọ́ wà nírú situation yìí àwọn àká ti wà kódà tó tó burú délé yìí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní irú ìtàn ìtòṣẹ̀láyé ọba mátàrí yìí pàtí wọ́n sì sọ Yusuf alayhi salatu wa salamu kò sọ fún wa wípé ní ọya ẹ pàṣẹ kẹ́nìkan kan wọ́n bí mama àbí ẹ fòǹtẹ̀ sí ọmọ tẹ́ ẹ máa bí bóyá méjì ni àbí kó má ju méjì lọ Yusuf sọ yìí o nǹkan tí Yusuf advice ni pé kí wọ́n increase productivity wọn especially agricultural productivity wọn kí wọ́n increase rẹ̀ dáadáa tán bá mójútó iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ gbogbo nǹkan tán bá ń rí tán bá ń kórè àwọn akámbẹ tí wọ́n máa jẹ tí wọ́n máa mu àwọn akámbẹ tí wọ́n máa pèsàpẹ̀ tí wọ́n máa tọ́jú rẹ̀ yìí ni pé ní wọ́n máa pami lẹ̀ wọ́n máa pami kalẹ̀ de òǹgbẹ dàsìkò ìyàn tó bá padà dàsìkò tí ìyàn mú tọ́gbẹ̀lẹ̀ dé so nǹkan tí wọ́n máa pòdúsì ó láìkìlì kó kéré ó láìkìlì ó kéré ọ̀tún sì máa pòdúsì náà yìí tán bá ń jẹ́ yóò máa tó wọn so tọ́bá ìtàn fẹ́ tà wọ́n n'i ní nǹkan tí tà àwọn náà wá di ara ilé alómútànù àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n lè tà nígbà tí bùkátà bá dé ní Yusufu fún wọn ni Yusufu ò ní káfíntò sí ọmọ bíbí àwa náà ní Nàìjíríà àwọn ìjọba wa wọ́n lè bọ́rọ̀ ka ìvẹ́ǹtì yìí látara ìtàn yìí nínú alukur'an káwa náà kábára wa sọ̀títọ́ kábára wa sọ̀dodo láti ní ìkìláàsù níyà àti ìkìláàsù iṣẹ́ ọ̀rọ̀ wa kọjọ́ dodo ìrìn wa kọjọ́ dodo àdéhùn wa kọjọ́ dodo so àwọn ọ̀nà tá a bá rí i pé ní owó ń sodo sí jù tí ń sodo sí jù tí ò jẹ́ kí dọ́gbandọ́gba tí ò jẹ́ pé ká pín dọ́gbandọ́gba tówó fi ń fi sọ́wọ́ àwọn péréte kan tí àwọn ọgọ́ọ̀rọ̀ èèyàn náà mọ̀ orílẹ̀-èdè láti ń jìyà tòyí ní ká mójútó tàbá ti mójútó sí àgbẹ̀ tàbá mójútó ibi tówó ti ń sọnù tààtì mọ́ sí pé àwọn àkáǹgbà títí sí àkáǹgbò fẹ́ pé ní àwọn ọmọ nàìjíríà gan béèrè pé káàkiri ẹ̀sọ́ ẹjẹ́ àmọ́ iṣẹ́ ń gbà wọn ò kúkú sọ títí dò ní awo ni wọ́n sọ di awo náà ni kò ṣeé sọ síta ẹni ká ló kún ká tó speculate mi ẹ rí jáde ẹni pé ah, èyí kò rí bẹ́ẹ̀ iye táwọn bá ní ẹ̀sọ́ ìtẹ́ ń gbà àwọn èèyàn ò sọ. àwọn kan wá ń bẹ táwọn ń gba tọrọ kọ́bọ̀ tọrọ kọ́bọ̀ àwọn yìí lè máa ní pé ẹ̀fẹ́ mójútó àwọn kan bẹ workers àwọn àlùjẹ̀mọ́ ní ìṣiṣẹ́ ni àwọn kan ni gbogbo àtàlẹ́jẹ́ ní fífi ìṣiṣẹ́ yìí náà ni ẹ̀bá pa wọ́n pọ̀ wọn ò tó ìkan nú àwọn kan tí wọ́n kóra wọn jẹ síbì kan aláwọn ìṣiṣẹ́ ẹ̀wá ní ríṣẹ́ ẹ̀yìn rí kàkà kò sí stéètì ọ̀hún tí ó ká tó látojú ní ìbẹ̀rẹ̀ ọdún mẹ́rin ẹjọ́ máa ríra yín lẹ́yìn ọdún mẹ́rin báyìí aláìsí ayé mù làtẹ̀sùmù láàfíà wọn kò sọ àpẹlẹpẹlẹ ló kù ẹ̀kún lè ra wọn mọ́ lára fún irú irú irú irú òrí báwọn lẹ́yìn tí wọ́n gbà mí wípé ní àwọn táwọn dì sáyẹ̀nsì sẹ́mù yìí tọ́ àwọn ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n sì ń lò náà ṣé bí ìbá máa bí tí ń lọ ìbí ìwọ̀n tó ti ń bọ̀ tí wé káwà náà wájú tó pé àà tó ní ìyàn ni àbòsí ni ìyàn jẹ́ ni àbòsí ni tó àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́n kọ́kọ́ wa máa ṣe ọ̀kọ́lọ́n kọ́kọ́ wa máa ṣe àbòsí ò dá àti bàtà rẹ̀ kì í sì dá ní máa ń fa ìkùnsínú láàárín àwọn èèyàn ni àwọn tẹ̀ ń gbin ilé lọ́wọ́ tẹ̀ ń gbin ilé lọ́wọ́ tẹ̀ ń máa nípa àdàfẹ́ àwọn ni ẹ̀tọ́ gbogbo ìtàǹgbà kátàkátà àmà náà ni so àwọn náà wọn ò ní dùnnú sí yín wọ́n máa ṣe ìpele yín ni wọ́n máa ṣe ìpele yín ni so wọ́n sì máa dẹ̀dẹ̀ yín wọ́n máa wá yatarabasuna bikum dawa'ir wọ́n máa abá ti gbọ́ pa bruce yín báyìí inú wọ́n máa wá dùn àti rí olórí orílẹ̀-èdè tó kórí táwọn èèyàn jubilé pé a olórí ìlú kú lórí oyè ọmọ ìlú sì gbàlù Sanjo kí ló fà á ọ̀rẹ́ pé ní àwọn aráàlú mo ò àfinú tánra wa àfinú tánra wa bó fẹ́ lọ́dọ̀ ẹlòmíì kódà wa gáfẹ́ lè rẹ fẹ́ máa lè máa rò wípé ní irú ìjọba tá à ń sọ yìí irú ẹni tá à ń sọ yìí níyàn bá wò ní ọ̀bẹ̀ ẹ̀dẹ̀gbẹ̀ pé ní kò ní àfiwé nínú iṣẹ́ dáadáa tó ṣe ẹni tá à ń sọ ìta aláwọ̀ èèyàn ń yọ àáfẹ́ ẹni sọ wípé ní àwọn táwọn èèyàn òyọ̀ gan wá burú ju tiẹ̀ lọ because èyí ò máa tọ́ka pé a ah, nǹkan tó ṣe nǹkan tó ṣe nì àtẹ́bíjọba kan ló kọ́ national hospital kò sì fò káàkiri bí ẹyẹ bàtà àti inú ilé àti tágán ti ẹ̀ tilẹ̀ fún máa wọ́n ti aláwọ̀ sì dẹ̀yẹ sí ọ wọ́n bí fò káàkiri náà àwọn àjọ kàmẹ́kà mójútó oògùn àwọn tábàbà máa ti máa sọ àsìkò tá à ń sọ yìí oògùn ọ̀fẹ́ èyí tó bá kàti kápákápá kò yí ni pé ní wọ́n sọ̀rọ̀sìdáìsì rẹ̀ àmọ́ tí ò bá kápá ọ̀fẹ́ lèyìn ó gbóògùn lórílẹ̀-èdè yìí náà ni orílẹ̀-èdè yìí náà ni hospital títí dò ní morocco náà ló fẹ́ jẹ́ bẹ́ẹ̀dì best ní nàìjíríà láti gbà títí dì àwọn táwọn promise ìgbà pé táwọn bá dé hospital làwọn mójútó nǹkan nǹkan tó ń tí bó jẹ́ pé ní there was need tó yẹ ká jòkó lẹ̀ pé á ah, ẹ̀gbọ́ ẹ̀ ká tó wa kó lè dáì lásìkò covid-19 àrùn kata ní ń bẹ bí ń bẹ bí ò sí Allahu a'lam ọlọ́nìkan ló mọ̀ ọ̀tí ní nàìjíríà tó ẹ̀gbogbo tó bá tẹ̀ sí sí tiwa nàìjíríà ní pé ní ọ̀nà tó wò fi wọnú àpò àwọn ti wọnú àpò àwọn èèyàn àwọn wọnú àpò àwọn èèyàn so àwọn kan sọ fáwọn ọmọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú fínáǹsì wọn náà ncd sàgbẹ́ǹsì wọn àwọn kan fáwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá kọ̀lígà kan lọ wípé ní àwọn méjì kan mú pé ọ̀gá so àwọn náà pé ẹ̀dàta àdìkẹ́ wa sálámà ti wà ní ilé tá a kọ ni bó lọ ti kọ́lé àwọn débẹ̀ àlẹ́ àbá ni pé ọkọ̀ jáàlà òun gan tó máa fóun ṣiṣẹ́ láti jẹ́ tó ti ń ṣe é bọ̀ òun lè kọ́ òun sì kọlu ẹ̀ so láàrin kókí ìjọ ọdún díẹ̀ òun àà kókí ni kò kó ni fáwọn kan orílẹ̀-èdè wa sì rí nù àwọn àlùkà ń bá pé ní ó wá kó àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe pé wọ́n kọ́ àwọn ọ̀sìbítù tẹ́ ilé bí wípé Allahu akbar kabira títí báyìí sọ̀rọ̀ èmi ò mọ ọ̀sìbítù kan tí Nàìjíríà kọ́ ṣe ẹ̀yìn mà pé àtẹ bá dé ìlú báyìí bóyá lẹ́kọ̀ọ́ ni àbí ọmọbẹ̀ ń Port Harcourt àbí Kano àbí Àbújá àpáwọn àlú mẹ́rin tàbí pé ní yáà wọ́n kọ́ ọ̀sìbítù síbẹ̀ àbá àgbàyanu ni yàwá wò ni but kò sí àrùn ohun tí ò lè wò láyé tomi ò sí ìmọ̀ a sì yàwó báńtà báńtà kalẹ̀ a tún wá gbọ́wó òbítíbitì láti ta ní ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan wọ́n láwọn ní sẹ́ńtà sí káàkiri àlékí ìbá tẹ̀ wọn bìkan káàkiri mọ́ UIT UIT èjì lọ́rin a sì máa sóbi tọ̀ uith kódà àgbà tí mò ń lọ rédíò program lónìí àtúngbàgbé mi ò wá rí kíní kàtà pé ní a ṣẹ̀tẹ̀ bá ti dé uith ní lẹ́yìn blọ́ọ̀kù báyìí lẹ́yìn blọ́ọ̀kù báyìí ẹ̀rí blọ́ọ̀kù tẹ́ kan tó dá yàtọ̀ ohun ara owó ara àǹfààní covid ni ò má ṣùgbọ́n eléyìí yóò máa jẹ́ kí àwọn aráàlú kí wọ́n lòsì hope ní lára ìjọba wọn ò sì ní fọkàn táwọn wọn máa pẹ̀lú ìjọba náà níjọba òpòrọ́ ìjọba ẹlẹ́tàn ìjọba tó dalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ìjọba wọn sọ pé ní ẹ̀ kò rí báwọn kò sówó kò sówó àbúkò sówó lóòótọ́ pàtàwọn èèyàn ò ní wọn ò ní gbà pé kò sówó torí pé àwọn kan lifestyle wọn ò yàtọ̀ nǹkan ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń gbàdò ní náà ń gbàdò ní so tí nǹkan bá ń bá ń ṣẹlẹ̀ àwọn aráàlú ò ní fọkàn tán ìjọba wọ́n bá ń pẹ́ àwọn parọ́ ni wọ́n bá ń parọ́ bóun ni ò ti sówó ẹnìkankan náà wọn kọ́dà àgbọ̀rí mi ò sí mo sì gbọ́rí ní nàìjíríà lẹ́yìn dangiwa colonel umar dangiwa tó jẹ́ minister administrator ní kaduna state nígbà láyé june twelve òní lórí science voluntarily sọ wípé ní àbòsí ń bẹ ní àwọn ìkíní kankan tó ṣẹlẹ̀ nígbà náà wọ́n lẹ́yìn rẹ̀ ní òsì ìgbókè nìkan rìsọ́nù mínísítà kan ò lè sáyìn kódà láti bí oṣù mélòó náà ọmọ yunifásitì tí wà ní ní strike ní ìṣètò orí gé lọ mínísítà jù tẹ́lẹ̀ tẹ́ ń gba the same owó tí ń gbà gbogbo àwọn táwọn ìṣẹ́ ní mínísítì ń pátá látòkè délẹ̀ ẹnìkan táwọn ò dáfẹ́lẹ̀ rí ministry of education mi ò gbọ́ rí fún dáfẹ́lẹ̀ tó bá yẹ pé ní ìlú tó mọ nǹkan tí ń ṣe ni ẹ̀kọ́ ẹ̀ká tilẹ̀ fún ma náà gbogbo ẹ̀ká ìṣẹ́ níbi ẹ̀kọ́ ilé yín torí àwọn táà ń torí ẹ̀sánwó fún yín ni ò sí ní skul yìí ministry of education tí ò wá lè provide the education pé kọ́ra kò tẹ̀lé ìdíkan ká sọ fún yẹn pé má lọ lé yín ṣáà pé ní ẹni tó bá ní ojú tì yóò mọ̀ pé àti wá gbọ́ tó bá ní pé ní ta bá fi jó ya owó di ṣe wọ́n yẹ ká kúrò àlégbájì ẹ̀ tàbí àwọn ilé òde àlẹ́ àwọn olè gbéra wọ́n sì ń bẹ́ńbẹ́ wọ́n sì ń gbowó wọ́n sì ń gbowó láwọn alẹ́ ìsẹ̀ká wọ́n yí pé mínísà kọ̀ọ̀kan nàìjíríà sálárì wọn around ten million naira ni tax bẹ́síkì kìwá tí ìkan àláwáǹsì kìkan pẹ́ travel kìkan pẹ́ tẹ̀lé ààrẹ kìkan pẹ́ wọ́n lè fúnkẹ́ ààrẹ kìkan kìkan kìkan. kò wá ṣe alọ́ọ̀ṣe lecture kan ní níjọ last Saturday and uh, a professor was the chairman retired professor retired professor so àwọn ọ̀rọ̀ ànìkábẹ̀rẹ̀ béèrè làwọn sọ̀rọ̀ asáàmú instance kan pé èmi mọ ẹnìkan tó sọ fún mi pé uh, ọmọ èèyàn òun kan rí iṣẹ́ ó fẹ́ parí sáfíìsì so ẹ̀ńtọ̀hún ara àwọn ọmọ ètò náà ti jẹ gọ́vnà rí ó ti jẹ sẹ́nítọ̀ rí lọ́n nígbà àwọn ọ́fíìsì kan tẹ́tà máa ń rí sáàpù fún àwọn arúgbó àwọn ọmọ àyùn a ló bẹ̀rẹ̀ abẹ́rẹ̀ fún pẹ̀lú four hundred and ninety thousand naira wọ́n á ní pé owó àwọn chairman tí táwọn pẹ̀lú wáyé ìtajẹ́ retired professor àwa ní pé táwọn èrò ìtayé àti pòfẹ́sọ̀ àwọn ògbà ó tó tó four ninety and if somebody just graduated yesterday so as you see you so àwọn yìí ń sì ní kí wọ́n ń gbò wọ́n náà non-skill àti kíníkà náà ń kàn sọ àwọn yìí wọn ò ní wọ́n wọ́n ní allocation wọ́n yìí dìtàn allocation wọn ìtàn bá láwọn náà náà ni so IPPIS kò dọ́dọ̀ àwọn yìí sàwọn táwọn ń gba 18,000 20,000 30,000 àwọn ti pa ti bẹ̀ẹ̀sì kánù àwọn bá ti jù bẹ́ẹ̀ lọ application kò lè lákàyọ̀ rẹ̀ débẹ̀ kò gbé so gbogbo eléyìí ní máa ń jẹ́ kí àwọn aráàlú ó lose your hope so kí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn wọ́n kàn máa dunnú ní pé tàdúpẹ́ àbòṣẹlẹ̀ fún àkámílì wọn àbòṣẹlẹ̀ fún yẹ kó rí bẹ́ẹ̀ so àkíyèsí à ń pè nísìnyí wípé ọlọ́run ọba pa àwọn màláìkà láṣẹ kí wọ́n forí balẹ̀ fún ádámà in respect fún ìmà knowledge tó yẹ ká máa gbọ́lá fún nù ìmà tí ń bẹ lára èèyàn àǹfààní tí ń bẹ lára rẹ̀ experience tó ní nǹkan tó lé tó lè mú kí ìlú ó ní lọ síwájú ẹ ká wà ká ṣàwárí irú ẹni bẹ́ẹ̀ tàbá wá sàwárí irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan báyìí tó wá ṣe ẹ̀hìn káwá compensate lórí nǹkan tó ṣe rògbòbó tẹ kí kìlú orí òun náà ni kábọ̀ fún ìmọ̀ so ẹlẹ́ẹ̀kẹjà lọ ti Yusufu náà tó wọ́n ṣe tẹwárí ìtàn méjèèjì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà lò fún ọ̀kan lára àwọn àṣà nílẹ̀ Yorùbá tí í ṣe àṣà ìdọ̀bálẹ̀ àti ìforíbalẹ̀ fúnni wọ́n máa foríbalẹ̀ fún ọba wọ́n máa foríbalẹ̀ fún olóòṣà wọ́n máa bọ́ foríbalẹ̀ fún gi kódà àwọn àmì à máa foríbalẹ̀ fún àpá àwọn omi iná àwọn àmì à máa foríbalẹ̀ fún àpá àwọn ṣùgbọ́n eléyìí ó tako ìlànà Islam a ní fi àwọn ẹ̀rí méjèèjì yìí tẹ̀rí pé a ṣe bí ọlọ́run náà ló pa ọmọ màláíkà láṣẹ fún ádámà yes ọlọ́run ni ṣe bí kúránà ló sọ fún wa wípé àwọn òbí àwọn bàbá àti ìyá àtàwọn ẹ̀gbọ́n Yusufu kárú làwú sójàdà ni wọ́n lọ ilẹ̀ wọ́n forí balẹ̀ fún ẹni tí ń kí bẹ́ẹ̀ ni kúránì ni ìkíní kejì ní àwọn yìí a rí wípé ní ìtàn àwọn ẹni ìṣáájú ni. Adam ni bàbá Abulbashar bàbá gbogbo èèyàn nípìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dá òní eléyìí Yusufu Yusufu ọ̀nà ẹni ìṣáájú ni ẹ̀dùgbọ́n tó bá rí báyìí ọ̀nà wọn ń pè ní ṣáríù man qablana ṣáríù man wa tọ́lọ́run bá ti ránṣẹ́ ṣáájú tí ànábì tọ́lọ̀ ti rántí àwọn kan ṣáájú wa ànábì ádámà ni ànábì nuhu ni ànábì ibrahimu ni ànábì yusufu ni ànábì musa ànábì isa àti ànábì ṣùáìbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tólúwa wá ránṣẹ́ sáwọn èèyàn ìjọ kọ̀ọ̀kan ìjọ ọlọ́run rán àwọn èèyàn yìí sí so lásìkò àti ìjọ tí ọlọ́run bá ra wọn sí ọlọ́run fún òfin wọn ní iṣẹ́ kọ̀ọ̀kan tó ní kálukú jẹ́ ìyìn tí ó pa wọ́n pọ̀ kò ní wípé ní wà ní ibùdó lọ́hà látàṣírìkú bí iṣẹ́ yàn ẹ máa sin lọ́wọ́n ọba rọ́bùdó rọ́bàkùn ẹ̀sìn lọ́wọ́n ọba yìí ẹ má ba àwọ̀ orogún asùlù bí nínú ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo wọn pátá ni wọ́n papọ̀ níbẹ̀ wọn ní kòrán sọ pé àwọn kan tán sọ pé náà nábì Ibrahim Yahudi ni wọn kan ní pẹ̀tẹ̀ sí Yahudi náà sọ́rọ̀ ọlọ́ndà wọn lóhun ma kana Ibrahim Yahudiyan wàlá Nasraniyan wàlákin كان حنيفا مسلما وما كان من المشركين سبحان الله لما طلعوا على في في جو كوكان so irú àwọn yìí náà ń pè ní ṣẹ́rẹ̀ù mọ́n ọbúlànà òfin àti ìlànà àti ṣẹ̀ríà àwọn tó ṣáájú wa ẹ̀rí ṣẹ̀ríà àwọn tó ṣáájú wa yìí kí ni ipò wọn kí ni àti ìsìláàmù ń kọ sí wọn mẹ́ta náà ni èyí tí ìsìláàmù bá sọ fún wa wípé òun ti ṣe fáwọn kan ṣáájú so òun sì ṣe irú ẹ̀ náà lófin fẹ́yìn náà kẹ máa ṣe a máa ṣe àpèjúwe rẹ̀ ní ààwẹ̀ tá ń gbà àdìpọ́lọ́ nǹkan fún ayípe ní yáyọ lèdè ní àmànú kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun so bí mo ṣe ṣe ààwẹ̀ gbígbà lọ́rọ̀ àyàn fún yìí mo ti ṣe lọ́rọ̀ àyàn ṣáájú náà fáwọn tó ṣáájú yìí wàdùkú ṣáàrù máa ń kọ́bùlà náà ṣẹ̀rí àwọn tó ti ṣáájú wa náà ó kọ́fà ààwẹ̀ gbígbà ìtawà wa ń gbà ìtìlẹ́yìn pé torí fáwọn kan ti gbà ṣáájú kọ́ sára torí pọ́ náà bá pa wá láṣẹ gbígbà rẹ̀ ni so a kà máa rí kanú tàbí pé àwọn kan náà ti gbà ṣáájú èyí tí ṣẹ̀rí àwa kọ̀ǹfàmù ẹ̀ ẹ̀rí èyí tí ṣẹ̀rí àwa tó tó negate ẹ̀ ní pé tó disapprove rẹ̀ wọ́n ni orílẹ̀ ìtànkà yìí ìrìkún àbí oúnṣẹ́ ọlọ́run ọba ìkí ọlọ́kàlà rẹ̀ kó máa bá tí mùsùlùmí àti mùsùlùmí bá pàdé bóò ni wọ́n ti fẹ́ra wọn àyẹ́sìdìlá ìṣẹ́ àlèkò orí kan lẹ̀ pàtàkì kan adam àti nùkan yusufu oúnṣẹ́ ọlọ́run ọba ní pé là ká má forí balẹ̀ fúnra wọn

wọn sálámà wọn kìra wọn but ó wà nínú àkọọ́lẹ̀ wípé kódà ọmọ tó bí ìyá ńlá wa Fátímà sẹ́pẹ́ ni òun náà ní ọmọ àkànṣe tó gbẹ̀yìn ní sallallahu alaihi wasallam bá ànábì tí bá ń so èrò ilé ìṣàlù wọn kọ́rẹ́ pé ní ó tọ́ lọ́dọ̀ àwọn ẹni ṣẹ̀rí àti ádámà àti ṣẹ̀rí àti ẹ̀bí yìí òṣèré àtọ́ ní pé òun farama àwọn kan mọ̀ tó yẹ pé ní ṣẹ̀ríà ò ṣẹ̀ríà dákẹ́ lórí ẹ̀ kò sọ wípé ó tọ́ kò sọ kò tọ́ àwọn yóò ò ní àwọn àfáwọn ọmọ rẹ pé ní ìbóyótọ́ ni àbí kò lẹ́tọ̀ọ́ ni èyí tó bá rí bẹ́ẹ̀ ní tí àwọn máa ṣe ní pé ní àwa wo èwo ní ó pé wa yọmọlọkẹyàmà tó bá jẹjọ́ gbẹ̀dẹ̀kẹyàmà bá a ti sàlàyé ṣáàrí ọmọ kọbùlà náà yìí bẹ́ẹ̀ náà ni mọ́ kíkò wá sí israeliyat àwọn ìsẹ̀ àwọn àbàní israel àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò wọn àmì pé ní rọ́ọ́ a sì ní gbà á lódodo èyí tí koran bá pè ní rọ ni yóò wọ́n sọ̀rọ̀ nídìí àmì àmì èyí tí koran bá tíṣẹ́ra ọtí bá bá àpòfò rẹ̀ á gbàgbọ́ àbárẹ̀ rẹ̀ fún so a sọ̀rọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni irú eléyìí náà tọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n sọ wípé ní kò sí ẹ̀rí fún kámọ́kùnlẹ̀ nǹkan nǹkan ìwé ẹ̀yìn wípé àwọn àdéhù tó wáyé lórí rẹ̀ oríṣiríṣi ni a lè sọ wípé ní gbogbo nǹkan lápòjúwe ayà sọ wípé ní وأن المساجد لله فلا تدعوا مع فلا تدعوا مع الله أحدا وكن المساجد من في سكني في اليولون wọ́n táyé fún òrí ní àìrí pé ó ṣe ìpínlẹ̀ léwọ̀n torí ọlọ́run bá ní ẹ̀ríkùránì wípé ẹ má sì ń kà mí nínú ilé ọlọ́run nínú èdè lárúbáwá masájídù ó túmọ̀ sí ààyè ìforíkalẹ̀ ó sì túmọ̀ sí oríkèéríkèé káàkiri orí balẹ̀ òun ló fà á fún ìṣọ́ ọlọ́run sọ wípé sọlọ́ àrẹ wàsálà fún wọn pàmì láti fún òun máa forí balẹ̀ lórí sábàtò ààbọ̀ oríkèé méje sòyí ni àwọn ṣẹ́ẹ̀kù wa fọ̀bílẹ́tò wálid muhammadu habibullah Jamaluddin al-Adabi rahimahullah rahmatan wasa tí wọ́n tú ní òkèsẹ̀ tí wọ́n kan nígbà tí wọ́n tú tí wọ́n tú àyà látàsídò lè ṣámsì látàsídò látàsídò lè ṣámsì wàlá ìyọkọmọrì wàlákin òṣìṣòdò lè láìlẹ́rí ọ̀làkọ̀ọ̀hún àti bàbá ń tú àyà yìí pé ẹ má forí balẹ̀ fún òrùn ma ẹ forí balẹ̀ fún òṣùpá ẹ forí balẹ̀ fún igi ẹ forí balẹ̀ fún odò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá wa mú hadith wọn pé kódà èèyàn náà bẹ́ẹ̀ bá ń kéré ẹni ẹ̀ má tẹ̀ fúnra ẹni mọ́ pété tí wọn kó wà àgbélébù dáadáa bàbá ní wípé ẹni àtẹnitáǹkì táǹtẹ̀kùn àtẹnitáǹtẹ̀kùn yàn àwọn méjèèjì wọn ò jọ lójọ́ wájú ọlọ́run sáà bírò bàbá nàbẹ́nà ọ̀pọ̀lọpọ̀ lákànṣe kó sàlékún ìkẹ́ àtìgẹ̀ fún ah, bàbá wa sheikh adam abdullahi ali lórí aliyu rahmatullah bàbá àwọn tún wá kọ sínú tírà wọ́n tún wá kọ lórin náà ń pè ní wáyà àkàwọ́mí yá ìlú manalhaya ó máa ṣe àwọn àjọ mi wọn ò máa tá ń pè ní ìtẹríba wọn ò máa tá ń pè ní àpọ́nlé yá ìlú wọ́n sáì bàbá ní pé wọ́n wá sọ ìtẹríba àpọ́nlé síbi ìmá kúnlẹ̀ síbi ìmá dọ̀bálẹ̀ síbi ìmá bọ́bàtà síbi ìmá gbélé nǹkó kì sínú àpọ́nlé so ọ̀rọ̀ yìí ń bẹ nínú tírà àwọn alìsíláàmù pàtàkàlédò jàhìlíyà alìsíláàmù pàtàkàlédò jàhìlíyà so bàbá yìí ṣe tírà yìí kó tó kó padà di alìsíláàmù pàtàkàlédò jàhìlíyà wọ́n ti ń ṣe ìpele ẹlẹ́ẹ̀kẹta nù bí tó ti bẹ̀rẹ̀ ní àdínú ànàṣẹ́hà so later on after improve after improve kó tó wá di alìsìlámù pàtàkàlẹ́dù alìjáìlìyà so táwọn yẹn bá ń sọ̀rọ̀ tá bá ń sàlàyé kákúnlẹ̀ kákúnlẹ̀ kìí ṣe pé àwọn oníkéwu tòkunbọ̀ ni wọ́n gbé wá àwọn sheikh wa méjèèjì àwọn àgbàlagbà méjèèjì sheikh muhammad habibullah kamaludini al-adabi wọ́n sọ wọ́n fi sọ̀rọ̀ wọ́n fi wá àtàwọn bàbá ti lò rahimahullah rahmatan wasi'a bàbá ń lò sheikh wa adam abdallah lè lórí kọlọ̀kọ́ sàlẹ̀kùn ìkẹ́ àti ìdí ẹ̀wọ̀n bàbá kó tó wá di pé àwọn táǹpè ní oníkéwò tó kàn bọ̀ náà ní ìsìnkà náà wá di pé n táwọn àgbàlagbà ṣàlàyé yìí náà ní ń bẹnú àkọọ́lẹ̀ náà ní ń bẹnú àkọọ́lẹ̀ náà ní ń bẹnú àkọọ́lẹ̀ ọ̀sìbẹ̀lọ́n òdodo máa ń korò kọ́lá yorùbá gan náà máa nàfi máa ń wí ní ni pé òdodo òdodo korò ní sì máa ń jóni láà òǹjò nílẹ̀ tó bá kọ́kọ́ di yóò ju ńlá fáwọ̀ ọ̀tẹ̀ntọ́lọ̀ bá ní pípọ́ lè fara gà á yóò wá jẹ́ oríire fún un láyé àti lálẹ́ kẹyàmà ṣùgbọ́n àti ní kó jẹ́ oríire fún àtàkọ́kọ́ ló jẹ́ oríire fún òun náà tó abẹ́lọ́hún ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọ̀nà tó dára máa bá wọ́n sọ nù àdéhùn kama bada'a tó bá ìlọ̀pọ̀lọ̀pá wípé islam tàbí islam ò dé ṣẹ̀tó àjòjì ni ó strange ibi wípé gbogbo àwọn mùsùlùmí jọ náà lọ́hùn tí wọ́n ń pè wọ́n ní gbòòrò mọ́ta ni pé sọ́ọ́bí sọ́ọ́bíù sọ́ọ́bíù ni ẹni tí ń tako àwọn àgbàlagbà lọ́wọ́ fún ọ̀pọ̀ so àwọn àkọ́kọ́ bá ti pèwọ́n náà ní wọ́n ń tapá àwọn àgbàlagbà wọ́n ń tapá àwọn àgbàlagbà wọ́n ń tapá àwọn àgbàlagbà sọ́bíù ẹni tó kú nínú tó bá àwọn bàbá rẹ̀ wọ́n sọ wípé ní wàtàyàrúdù ghariban kàmàbàdà ṣẹ́rìbó ti wá bẹ̀rẹ̀ lájòjì bí èso padà sí náà wọ́n ṣe ọlọ́run sí àdúrà fún ìkíní kejì wọn àwọn tí wọ́n fara da àjòjì ìjọ́sí tó ń pè ní sọ́ọ̀bì tó padà wá di oríire fún wọn tó padà wá di sọ̀hábí tọ́lọ̀ bá wá ròyìn wọn fún wa ní alukur'an àti àwọn tìtò nínà wọ́n ní common factor tó bá ìlúgbọ́ràbà oríire ni fún gbogbo àwọn tí wọ́n bá bìlọ́ǹgì sí kámpù àjòjì yìí lánàá àti lónìí bá sì wọ́n rí fún subhanallah lánàá wọn sọ bí lónìí oríṣiríṣiríṣiríṣi ó kàn ní àlámà àlékún tẹ̀bùlíìbù tẹ́tẹ̀mì oríṣiríṣi ó kọ àwọn àwọn oníwàrà nípa àwọn kan gbé wàrà fún àwọn òbí wọn adápaarọ́ adápaarọ́ àwa náà mọ àwọn sísá àwọn sísá wa ni wọn àwọn sísá tó ṣẹlẹ̀ sí nígbà náà lọ́hùn alhamdulilayi wọn sì ń bẹ̀rẹ̀ láì tẹ̀sí ìsàbẹ̀ lọ́hùn àtàwọn àtàwọn náà fọlọ́hùn ṣẹlẹ̀ fún dáadáa wa ẹnìkan kan òun bàrà bẹ́ẹ̀ nìkan but wọ́n sáà àwọn kìíní kan wọ́n òun èdè kan láti rí pé ni wọ́n blackmail òun ní súnà kò sí tó fàǹgbà wọn pé ní súnà ò sí ìtún fán kálẹ̀ báyìí nígbà náà áà ah! ó nira fa wàláì àwọn àfà wa àwọn àfà wa àgbà sheikh Aminullah Ibrahim alayhi rahmatullah abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ alákan rẹ̀ náà kò sàlékún ìkẹ́ àti kìí bàbá àwọn ní alẹ́ pè ní promoter sunna ilẹ̀ yorùbá pàápàá jùlọ ń lọrin sára mọ̀ èyí àwà àwọn oríṣiríṣi ó náà sọ ìjòkó wà sí wa wà sí oúnjẹ wà sí wa tọ́ra wa ń gbà wọn náà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n là máa ń wọn àpé èmi sheikh abdulhayi sheikh abdulhayi abdulhayi àwọn ní àwọn obìnrin náà àwọn ti mẹ́ta àti màmá ìyàwó wọn bàbá tí wọ́n ta wọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ládùúgbò ní òde ọlọ́run mọ̀ọ́bẹ̀ òkè kúrá ní òkè kúrá láti kó ní bíríjì tẹ kó nísàlẹ̀ ọjà tẹ́ ń lọ sókè kúrá lápá làásì àbáyé oríṣiríṣi òkọ ni wàá sí kàǹpá wàá sí ẹlẹ́kún wàá sí èpè wàá sí ẹkún kan èpè kan oríṣiríṣi òkọ oríṣiríṣi ọkọ̀ máa anzalallahu bihi min sultan ọlọ́run ò fi rán nìkan kan gbogbo ẹ̀ náà láti máa tí sọ fáwọn èèyàn wípé ẹ má jẹ́ kọ́mọ yín lọ́dọ̀ rẹ̀ bú ìṣeré nù láàmú ló ń gbà bẹ́ǹchì gbogbo ayé náà alákọrin kẹ̀límátá ní àbíbátá ní ila rahmani ṣèkílátà ní tìlímì ìzáni. خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم táwọn kan kó tó di pé a máa fi retí bàbá tí wàá ń jòkó tá a máa fi retí èèyàn kéde kò ní sí bá a ti tún kó bẹ́ǹtì wọlé náà nù kò ní sí. tó tó túmọ̀ sí pé ní àwọn èèyàn òdodo nira láti gbọ́ ọlọ́nìí pẹ̀lúkọ́lọ́ sùúrù ló kà nídìí ni sùúrù lónìí ló nídìí láti ń sọ fún àwọn sàbáàbù lónìí àwọn ọ̀dọ́ lónìí pé ẹ ẹ má bí ṣe ń bọ̀ wá ẹ má bó ṣe ń bọ̀ gbogbo sàbáàbù bá lọ sí súnà lónìí wọn ò wọn ti bá súnà tó ti wà well established ah kò kò rí bẹ́ẹ̀ rọrùn pa rọrùn àtìlé àtọ̀nà kò rọrùn kọ́ra láàrin àwọn ọmọ tí ó wàhálà ni so kíyàn wá dé kó tó bá a ní tó ti tó ti tó ti rẹ́dí káàkà máa lè fẹnu wà rọ́ọ̀fù so àwọn yàtọ̀ á sọ súnà di sọ súnà di awo pé àwọn tí a bá ti ń ṣe ẹni tí ó bá ti sí lára wa tí ó bá ti sínú kọ́kọ́ sí wa kì í sáà lù súnà mo láti rí lẹ́yìn bàbá tá à ń sọ sheikh madina alẹ́ rahmatullah tó ń ti báwọn yẹn ti mú sí léèyàn lára wọn náà bàbá ò lọ lè kí àwọn àwọn àfa wọ́n lọ lè kí àwọn àfa yìí kàfẹ́ máa dákọ̀ ni nígbà wọn àwọn kọ́là kọ́kọ́ máa ké wú wọn o àwọn kan ṣáájú àwa àbí èmi àtàwọn tí mo dákọ̀ gbogbo àwọn tí àwọn kan ṣáájú àwa kò tí ń gbà wọn àwa sì kéré sọ ọlọ́run ò tí ì ní kí fáírọ́ọ̀sì tó tó ṣe kò tí àti ọmọ ìyá mi Ibrahim papò yìí rahimahullah abdulmumin Ibrahim tẹ́lẹ̀ gbogbo àwa gbogbo wa nígbà wọn bá a sì mọ ní ìyẹwà náà nù. so wọn bá ń lọ bì kan a máa ń tẹ̀lé wọn wọn fẹ́ lè fi wá ní wọn fẹ́ lè wọn ò isolate ara wọn wọn gbéra wọn jìnnà sí àwùjọ fúnra tàbí ṣe nílé ọba tó bá ti di pé ọdún kú ọkọ̀ eh, ọ̀túnlá kálá máa ń ṣe nígbà mi tọ́dọ́ bá ti kú ọ̀túnlá àgbò 27 àgbò tó 27 28 ní sáàmì àgbàgbé ní ìsìn so wọ́n ṣe program ní ilé ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ wéré náà máa ń ṣe àtà máa ń jí wéré àwọn ife kàbákà àrẹ̀mú aládé owó àwọn àdìsá ọ̀wàlà gbogbo àwọn eléyìí sàníwàá display orin tí wọ́n máa ń dúró inú àwẹ̀ tó bá jí bàtà fẹ́ ṣe final kìíní so kó tó wá di pé ní ọlọ́run kó kí gbogbo àwọn àgbàlagbà fún ẹsẹ̀ ń jẹ́nà lọ́run wọn nípa ah, nílé alímì pẹ̀lú ká máa ṣe lè àfi àfi rọ́pò àwọn àṣọwàsí mọ́júmọ́ láti máa gbọ́ wípé ní olóhùn méje nípa gbọ́ rí àti gbólóhùn méje rí ẹ́ ah. <laughs> ẹ̀gbọ́n ọlọ́run méje sheikh madina ń pè ọlọ́run méje sheikh madina wọn ni wọ́n ń pè ní ọlọ́run méje torí pé àwọn ni wọ́n ka láyé àgbàlagbà ti jẹ́ ẹ̀ta àbàbà wa gbẹ́dọ̀kọ̀rọ̀ mẹ́ni tí wọ́n jẹ́ àgbàlagbà fún àwọn èmi àwọn àtòyìn kọ́lọ́nkó sálẹ̀ fún àlàáfíà bàbá ìmọ̀sábà àkọ́lọ́nkó máa jẹ́ kí tó dàrú mọ́ wọn lọ́wọ́ ọlọ́run ọba ní sálẹ̀ fún fàyàbalẹ̀ rẹ̀ so àwọn bàbá ti jẹ́ ẹ̀ta àwọn ah, emir Ìlọrin Zulkarnaini Gambari ayé wọn ni àti change kìíní so nígbà táwọn afẹ́ ṣe dàpọ̀ náà ní ọdún àkọ́kọ́ so Sheikh Madina tá a pè ní pillar of sunnah ọ̀nà wa ni kókó wa ka alukurani ìsìdè àwọn ká Professor Agassi náà ká Professor Agassi represent uh, aladabia Sheikh Madina represent markazia so bàbá wa ka ìtàn Dhul-Qarnayn nínú alukur'an suratul Kahf ẹ̀yẹ́ sàrò ní káàkiri àwọn dhul so bàbá towards the eh, wájí à kọ́bẹ̀lá àkẹ́rì ni ló wà tí wọ́n ka the last ayam tó wà nísàlẹ̀ wọn ka péjì tó kù nítàjà tí wọ́n ń orí ohun tí wọ́n ka pẹ̀lú oríṣiríṣi ohun tó jẹ́ méjì àná àwọn akọ́kọ́ ká tó tún jẹ́ méjì àríkàní lọ́hùn méjì ṣùgbà tí àwọn akẹ́kọ̀ọ́ wa pọfẹsọ Abdulgan Abdulsalam Aládòsùn tí wọ́n gbà ní pé wọ́n kí àná kí bàbá wọn pẹ̀tọ́ wọn àṣẹ káwọn àwọn ilé tàbí ẹ̀ta àwọn ó ka ẹyọ kan tí kì í mọ́ nígbà tí sọ ilé yìí ni pé ó dá kí n máa flash back díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn àmì tó ti ń bọ̀ yóò mọ̀ bí tó dé tó lórí àwọn ibi tí ń lọ ibi tó ti ń bọ̀ àti ibi tó dé nǹkan bá wẹ̀yìn wò yóò lè bèèrè lọ́wọ́ ara ẹ̀ pé ní have I achieved or not ǹjẹ́ mo tiẹ̀ ti rí nǹkan mú àbí rí nǹkan mú ní àbọ̀bí tí ń bọ̀ lónìí yóò pè ní àá ah, ah, alhamdulillah wọn ti ní kí kí n kárí nǹkan mú súnà ti rinlẹ̀ nílùú Ìlọrin kò sílé ọ̀hún mọ́ lónìí ńlọrin tí súnà ò ti wọ̀ alhamdulillah rabbil alamin ọ̀rọ̀ àmì súnà náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ká má lọ pé kò sílé tí ò ti wọ̀ àwọn tó ń fẹ́ wá ń dé lónìí láàmà ọ̀rọ̀ náà àwọn ṣàbáàbù ní pé kí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ká má fi àìmọ̀ kan àtàìlẹ́kọ̀ọ́ ká má fi sọ súnà ló kọ tí súnà yìí jẹ́ àìlẹ́kọ̀ọ́ àìlójútì àìbọ̀ọ̀fágbà àìkánikún àìtúnṣe kí ni ayi ayi ayi kò sínú súnà súnà ń kọ́ni lẹ́kọ̀ọ́ ni súnà ò ní pé káta kété súnà ọlọ́ọ̀bá ní lórí lẹ́lẹ́ ẹni bọ̀ tó bá ta kété kò ní fẹ́ ṣe anybody tó bá ta kéèké òun nìkan tẹ̀sẹ̀ kọ́lá ló jẹ́ kí n gbé ìtàn bàbá màdínà sáyẹ́ pé bàbá màdínà bá ta kéèké ni wọn ò ní ìwọ̀n wá lé ọba kan wá ka koran ọ̀yá pọ̀ kọ́ àbẹ̀wò bá máa ka wọ́n yẹ pé ibi wọn bá ti yes nígbà wọn alhamdulillah bàbá nínú káka alùkùnrin wọ́n ti jẹ́ george rí ní national level fún kọ̀m̀pẹ́tì bàbá ti náà ti jẹ́ pàwọn ní fort tó wọ́kọ̀ jẹ́ george for many years ọlọ́run bùn wọn kà ọ̀tún wọn tọ́lọ̀ bá bùn yàn náà tí ò bá ní ládàbí sí yóò tẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n sọ fún wa pé wọ́n nìkan kàkàkà tẹ̀ wá pè pẹ̀lú ní àbáwá lọ́lọ́mí tá a àfẹ́ nìkan èyàn sì lè lè fọ́ọ̀sì ara rẹ̀ láwọn àmùkọ̀tẹ́ mú ìbólọ̀ tó fẹ́ rẹ̀ sùntàn sọ ni wípé gbogbo àwọn sàbáàbò súnà ẹ jẹ́ kí abojú ẹ̀yìn ẹ jẹ́ ọ̀dọ́ tá ń sọ̀rọ̀ so ká ní pé ibi tá a bá ti tí nǹkan bá ti lọ bó ṣe lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí tó máa sọ̀rọ̀ tẹ́tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ìmọ̀ sọ fáwọn èèyàn ibi tí ẹ bá pe àwọn àfa àwa sí fápèjúwe pọfẹsọ àbìjẹ́ni àpòẹ́dẹ́ àgbáde ìdìdòmà àbáwọn àfa àwa pọfẹsọ abdulrasaq najid aláró àbí àwọn tó tún rí bí owó wọn náà tàbájọ wà níbì kan tẹ bá tó program pátáwọn kọ́kọ́ sọ̀rọ̀ tẹ ẹ̀fẹ́ kí mi ní o sọ̀rọ̀ yóò yà sọ̀rọ̀ àwọn wà sọlé ọ̀tùkò sínú ládàbí ẹni pé káwọn owó sọ̀rọ̀ tí mi wá sọlé kò ní bójúmu ṣe ìtẹ́ ẹ̀ máa ìfẹ́kì ní pé níta mọ ìtàbákí àwọn ti ta àlékù ó wá kọ́mẹ́ǹtì ẹni pé ní tí lágbájá sọ sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ mo sọ́njú yóò náà pé kì í ṣe páà ń ṣe bí àwọn ẹni pé wọn ò lè ṣe mistake kọ rárá ọ̀tán bá ṣe é gan àgẹ́gẹ́ bí àṣà Imam Ibn Rushd nínú kitabu Bidayatul Mujtahid tó bá tó bá ní opinion tó yàtọ̀ sí opinion àwọn ẹni ìṣáájú tó bá sọ pé ní lawla al-hajalu tí ìbá sọ pé ní ìyẹn gbọ́dọ̀ ládàjí pẹ̀lú àwọn tó ti ṣáájú rẹ̀ laqultu bá wí báyìí tó ń bẹ́nu súnà ń bẹ́nu fíkí ẹ̀kọ́ ni ó bọ̀ wá ṣáájú so nígbàtí bá ní kí n sọ̀rọ̀ lẹ́yìn kọfẹ́ta aláwọ̀ lẹ́yìn àkọ́rẹ́ta bá àtọ́tún ríbù wọn sí tán bá wá sí tí ò dá kí ní sọ lójú gbogbo yí pé n tẹ́ sọ ríbẹ̀ mo lè bá lẹ́yìn pé àkàràmọ́kọ́mọ́ lọ ẹ kì ní mo ní kí n béèrè lọ́wọ́ yín nǹkan ẹ̀sọ́ lẹ́ẹ̀kan wá ní pé àmú kí n tún kò sáńtì mi kọ́kọ́ sọ̀rọ̀ àwọn òrìkọ wípé ní àà ah, tí àwọn àbá wa sọ bóyá ní táwọn sọ yìí àbí tó mo ṣe rí nù ó ṣe ká máa àmì ìyẹn gbọ́dọ̀ máa wípé ní ẹni tó bá ju ni lọ tò nínú iye máa níbi ọ̀pádà rẹ̀ náà ló wà sábà fún un nǹkan bẹ́ẹ̀ lọ́n ló tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbà báwọn gbàtígbìgbà tí èèyàn ń bínú kádàrá ni ṣùgbọ́n tí ó bá ti ń bínú kádàrá ọ̀kan lára àwọn six eh, articles of faith kò ti wó alìmánu bí padà kọ́ra tó bá jù ọ́ tí ìrìn àmà fún jùlọ lọ́jọ́ èrí alábáyọ̀ ìwọ̀n wọn tán kàkàlẹ̀ yìí tó wọ́n àjò nílọ ni wàyí kọ́ ná ilé màláìkà sí oṣù lórí ádámà àmàláìkà jẹ́ ádámà lọ àpanupọ̀ àwọn àfáàní pé àmàláìkà ju ọmọ èdè nìyí wọ́n ju ádámà lọ ìtọ́rọ̀ ní kàforí balẹ̀ fún wọ́n sì gbà fún kádàrá wọ́n forí balẹ̀ èyí tí ó gbà fún kádàrá ìbílẹ̀ṣù àbàwà sátìbára tó bó ṣe rí nù so àwọn ọ̀dọ́dàgbọ̀n kájákákì ìsìn gbogbo táyẹn máa ń kó káàkiri sálàfí ni lágbájá àti kan abéèrè pé ṣé kíni mẹ́nájú rẹ̀ kíni kíni rẹ̀ ṣé sálàfí ni wọn lọ́dún tó adédé ṣéjìsì nísìn ṣóní mẹ́nájú ṣóní mẹ́nájú ẹ̀tọ̀hún tún ní tún ní sálàfí kí tó ní so wà lè yìí salafiya alalijada salafiya alalijada so bí o mọ́ bá ti máa ń rà àwọn orúkọ yìí aláàmì o mọ́ torí alhamdulillah ọkọ̀ nìkan ọlọ́wọ́ bá ọlọ́ni kí káwa náà ó kéwú lẹ́tírà sí yìn alhamdulillah ní Madina so akéwú nu kíláàsì aké ní haramu aké nílé ní Nàìjíríà kọ́ ní Madina a sì ké ní kátókùn ní Ìlọrin alhamdulilayi rabbil alamin akéwulé tòmọ́ sọ fáyà pé pé tòkùnbọ̀ àrùn tòkùnbọ̀ kó lọ́rọ̀ tètè wá akéwulé wò láàfà bolo ti kéwú kó ń bẹ̀ àwọn wa ń jẹ́ àwọn odò kọ́lọ́mù sàlékún dáadáa wọn kọ́lọ́mù bá ń sàlékún àlàáfíà wọn tó àbẹ̀rọ̀dọ̀ àwọn bàbá àwọn àgbàlagbà àti àtàláìsí àwọn afáwájà àwọn odò wọn kọ̀ntínú so ní Nàìjíríà nílọrin akétílé akétílé ti nìlọ́mí mamlaka àkẹtì kíláàsì àkẹtì aramu àkẹtì ilé tó ọlọ́run ń sàánú oníkàwọn náà rí ládàjẹ́ àwọn àfà ọ̀túnbà àwọn eléyìí yóò gbọ́ salafi senior salafi junior salafi salafi àjádà salafi àhákò salafi àmáhàbò fitina ni o aláì fitina ni o ọlọ́run ò rán wa débẹ̀ wọn ọ̀kẹ́ tó lè mọ tani sálásí àlàjáda ìwọ̀rọ̀ láọ̀kà ìwọ̀rọ̀ láọ̀kà kì í ṣe àfẹ́ráǹtì lẹ́ti dáhùn lọ́jọ́ pé sálásí lè léyìí ẹlòmíì tẹ bá rí tẹ́sán wípé ní ẹni sálámà sí aláyọ̀ bóyá oníbẹ̀rẹ̀ ọlọ́ba dùdú ẹ̀ tẹ́yìn pèrè ayé ní sálámà jájà subhanallah ó bẹ̀rẹ̀ ọlọ́run débi ẹ̀bára ọkùnrin kàtẹ́yà máa mú asọ́dà ní sọ̀làǹsọ́làm wọ́n ní pé ó ṣe zìnà wọ́n nà ó ṣe zìnà wọ́n nà wọ́n ò délẹ̀ kẹta nípa ah, ìwọ nìkan ni arákùnrin èèyàn bí ní ara yàrá tó láti ká gé orí ẹ̀ kò í ṣe ó ṣe zìnà wọ́n nà ó ṣe zìnà wọ́n nà ó ṣe zìnà wọ́n nà ọ̀wá ẹnu èyí sìn lára fọ́kẹ́ mu ti tiẹ̀ ni àtàrí fún ẹni kọ́kọ́ àwọn ọ̀pá kí sallallahu alaihi wasallam àbí ní pé láà innahu yuhibbu Allaha wa rasulahu bẹ́ẹ̀ fẹ́ rí òun wà lẹ́yìn fẹ́ ọlọ́ àti fẹ́ àníkìlá sálàm bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tó tó túnmọ̀ sí pé ọ̀tọ̀ ni àtọ̀fíkọ̀ ọlọ́run ọba ni ṣẹ́rí ìṣẹ́rá àtọ́jọ́rọ̀ ọ̀tọ̀ ni kí o sì lè máa ṣe dáadáa ọ̀tọ̀ ni bọ̀tọ̀ ọ̀tọ̀ làdánwò ìkọlọ̀ kò fi sí ní kàtàdánwò fún ọ̀tọ̀ ni so ká má máa fi àpẹ́ránsì dájọ́ máa èèyàn ò lè máa sálásí alájádà rí alìjádà ẹ̀ lè máa àfikẹ́ aláọkàn ẹ̀ sì gbọ́dọ̀ aláọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ń ṣọ́lá òun fẹ́ nìkan tó pa ẹnìkan tó fẹ́ kó ní ó ní ó ṣe láì láyọ̀ lọ àlẹ́gbà ní kékeré tó pa ó ní kò máma wí ó sá fún ẹ̀dà ní ìlú pé ní kọ́ọ̀lẹ̀wó sàkálù sọ́nù ọ̀tọ́wọ́ fẹ́ tẹ̀ ogun àwọn àti kèfèrí ẹ̀pà náà wá kẹ́náfẹ́ sí wọ́n fẹ́ pa mùsùlùmí rẹ ọlọ́run wá ní kí pa àwọn mùsùlùmí ó ká wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun lẹ́yìn ọmọ ogun kèfèrí wọ́n ti sá lọ ọ̀tún náà rí pé ọmọ ogun ti lọ onìkan ló ojú dálẹ̀ wá bá nǹkan olórí ogun àwọn mùsùlùmí wá sí la ilaha illallah muhammadu rasulullah ṣàmùkúgbà tó bá ti ti bá ń kí ni ìdájọ́ ẹ pa mọ́ ìdájọ́ ẹ̀nu ẹgbẹ̀rọ̀ pamọ́ tó ti bẹ́ẹ̀ náà tó ń tàn pa lọ́tọ́ pọ̀ dọ́dọ́ tó kára dọ́dọ̀ ní sallallahu alaihi wasallam ànábì ní pé sallallahu alaihi wasallam kí ló tó fi lẹ́yìn tó sọ wípé ní la ilaha illallah muhammadun rasulullah sọ́ọ̀ gbọ́ tó wí olóǹgbọ́ kí lọ́tọ́ fipá ní pé lè torí pé ó kìí ṣe pé wí pẹ̀lú ìfinúfẹ́dọ̀ kìí ṣe pé fẹ́ràn la ilaha illallah Muhammad rasulullah kò tí fẹ́ràn wọn náà tó jì sùn òótọ́ ni kí tó bá fẹ́ràn nẹ́tọ̀rọ̀ sọ́rọ̀ yóò apá àwọn tí ànábì ránṣẹ́ yíò kò sí dáwọ́ sílẹ̀ pé kò fẹ́ràn ọlọ́run kò fẹ́ràn nẹ́tọ̀rọ̀ àwọn sálàm pọ̀tẹ́gbà tọwọ́ tẹ̀ sílẹ̀ káàmá ń wọ́nà àbáyọ owó la Muhammadun rasulullah wọ́n ti kọ́ ìtìlú pé aláwìí lákòókò ńlẹ́jáde tó mú kún lẹ̀ ọ̀tọ́ wá sọ gbóná wípé ní kò sọ nítorí ọlọ́run ó sọ nítorí ìdà ni àníbíwá bí sọlá àǹfààlà ń pè ní àhálà ṣàfọ́kítà falùbà tí ìwọ́ la ọkà rẹ̀ báyìí ọ̀rẹ́ pé tí mẹ́ńbẹ́ mi ẹ̀bá ní sọlá àǹfààlà pé ní ìbàrí ọlọ́run ní abúrò mi mú fààlà ń yìí ti ọlọ́run mo gbọ́ pábọ́sẹ̀ o sallallahu alaihi wasallama so ẹ dákun àwọn rọ àwọn shabab káwá ìmọ̀ dáadáa the more tí yẹn bá ṣe ní ìmọ̀ ní kọ́kọ́ fi ṣe túmọ̀ ara ìmọ̀ kó tó ṣe túmọ̀ ẹlòmíì ẹ bá ṣe ní ìpín ní kọ́kọ́ suspect ara ní kọ́kọ́ suspect opinion ara rẹ̀ náà kó wí ni ó mà láìkìlì kó jẹ́ pé nìkan tó sọ ọmọ correct ṣe ìyẹ́ ká tán lọ tuntun wò ó ní àtàwọn nǹkan tó yẹ pé ní ẹlòmíì gan-an yàrá bí ní kíkí ni àwọn tí kó pé àwọn onísálásí kí dẹ́bí ní sàtálásí kò máa ẹnìkan sọ oúnjẹ wọn ni pé bídíà pé lágbáyà bídíà ó sì ń pè é lóní bídíà síbí èyí kọ́kọ́ ní ability àti the bibidiani so ẹ wà ní kókè anybody tó bá lè enter this circle o tó ti wà ní àgbo bidia and intan ò ní instrument tó lè fi define bidia tó lè fi identify bidia ó sì ń kó àwọn èèyàn sínú bidia wàhálà ni wàhálà ni so but alhamdulilayi nígbà kó ti ń dínkù ní ìsàbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó tó máa dínkù kí ìhò láyà ẹ̀ẹ́dẹ́kí da dákọ̀ àwọn àáfàá kan fún wa nílẹ̀ yorùbá sọ pé ní àáfàá ni wọ́n yálẹ̀ ẹnìkan fẹ́ àbúkọ̀ onífẹ̀ẹ́ wọn àbí kò nífẹ̀ẹ́ wọn onímọ̀ ni wọ́n tọ́lọ̀ ń sàánú àtìbẹ́lọ́ fún wa sáwọn náà kọ́lọ́n kó fẹsẹ̀ gbogbo wa rinlẹ̀ lórí òdodo ṣẹ́kù wa pọ̀fẹ́sọ̀ alárògbò alamọ̀ wọn mo sọ fún àwọn míì sáwọn ọmọ yẹn pé ní àlàyé àrífín bẹ lórí lọ́dọ̀ àwọn kéékèèké ìjẹ́ kan ṣé wàá sọ fún mi pé àwọn fún àwọn kan ní àdéhùn pé káwọn wá sí àsúná ní kí ni mo wá sí àná nípa àwọn fẹ́ rí àwọn fún àwọn àbẹ́rẹ́ kan mùnà kọ́ṣà mọ̀ àá tọ́bálà àti súnà fàáyé sì gbéraga yìí àrẹ̀rẹ̀ nílẹ̀ ìdìmú jìnà sórí ìdìmú jìnà sórí ìpè bẹ́ẹ̀ àwọn lè káńsù àpọ́ńtímẹ́ǹtì gbogbo tó ń bá wí káwọn wí gbogbo tó ń bá wí káwọn wí àti ìwé tó jù bẹ́ẹ̀ lọ fún sallallahu alaihi wasallam then àwọn eléyìí tán bá ń bọ̀ kìí pa ń bọ̀ wá kẹ́kọ̀ọ́ kọ́ because wọ́n ti took position àwọn ti ní sáǹdì so ìbọ̀rọ̀ àtàbọ̀ wà ní pé à ń bọ̀ wá fi n tí ò yé yín yé yín wàláyé mo lè sọ pé pé àwọn ọ̀rọ̀ agbẹnusọ ní ilẹ̀ nàìjíríà tó má yìí o tó má yìí o alhamdulilayi ọ̀pọ̀ nípa lọ́wọ́ bá ọlọ́pàá lè pa àlàáfíà pàtàkì kò dáadáa so àwọn sẹ́kọ̀ọ́ wa fọkànsá kórèdé àfọwọ́sọ kàkórì àwọn sẹ́kọ̀ọ́ wa abdulwahab abakari ajiya àtàwọn torí bẹ́ẹ̀ tọ́wá tó kún lọ́rin wọ́n ṣẹ́kù wa Dr. Sirajuddin Bilal Al-Asra ti ìwó ìmọ̀nù fíkíùnù kí mo pè é ní ọba ní jórí ìsìlẹ̀ èèyàn ìmọ̀nù tọ́ àkàwọn àṣẹ́kù wa Dr. Sharafudin Gbadibọ̀rájí àṣẹ́kù wa fadilu abu malik fadil nuruddin lẹ́yìn ọ̀yọ́un látọ̀ka àwọn ìtòpọ̀ àtòsìn àti ní ìsinú so àwọn tí mo dákan kò túmọ̀ sí wípé kò sí àfáà ní ìmọ́lẹ́yìn wọn o àwọn àfáà mọ̀ sọ́rọ̀ tọ́wọ́n ni pé ní àtàkfẹ́sù láyàkẹ́dì yàtẹ̀dìkìnì التنسيس لا يقتضي التخصيص التنسيس لا يقتضي التخصيص بالنسبة لكم كنتم تريدني ó exclude àwọn míì àwọn tí mo rántí ní ìfèénù ibẹ̀ kó tún pa àwọn míì náà tún àwọn míì náà so àwọn eléyìí àwọn tí mi rò wípé ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn àwọn ló yẹ kí wọ́n máa pera wọn kì í ṣe alhamdulilayi adúpẹ́ fọlọ́wọ́ bá pé ọlọ́run ní kí àwọn èèyàn máa rí súnà yìí ní yunifásitì aláìní wa ń dùn sí dáadáa bàtí káwọn èèyàn máa bí táwọn máa káwọn èèyàn máa bí tí wọ́n máa ẹ̀yìn bá ń bá ń bọ́ máa dé jésù nínú oko yorùbá ní pé yóò máa yóò máa wo gàngán mú ẹni àbí máa dé tí ó bá ń ládàbí ni tó bá ń ládàbí yóò tẹ̀lé yóò dòrí kodò yóò dòrí kodò rẹ̀ so ká mà so gbogbo àwọn èèyàn ìjọ rẹ ni lójú náà ni pé máa ní pé lágbájá aláró kó sínú súnà súnà mẹ́ta kan kó sínú súnà sọ́rí ah, bídíà mẹ́ta kó sínú súnà bídíà méje kó sínú bídíà kìnnìkan wọ́n ní àǹtà àníọ́ torí ó sọ lẹ́ẹ̀kan sí a ṣe ìdíhàwọn ẹ̀fúnmá kòtà à ń ṣe ìṣẹ̀rọ́mù ẹ̀lì kàtẹ̀ríba fún ìmọ̀ ẹ̀dàní so ẹ̀dàkùn ẹ̀ má jẹ́ kí ìjọra ẹni lójú ó gbé wa tàbá rí nǹkan kan tá a kà síra kan àwọn eléyìí ti kà sí sẹ́ńtìrà tó táwọn ti kà tó tá a kà nǹkan mi tó ju bẹ́ẹ̀ lọ tuntun ah, wa ni pé ah, àkàràmọ̀ kó mu lọ ọlọ́sàn ẹlẹ́sàn rí èyí tẹ wíhun nítawà sí ìtàrí ní àmàbí ní tó ń bẹ ẹ̀hẹ́n wà tó yọ ká ẹ̀mí tó ń bẹ wọ́n wà ká wọ́n wà ká wọ́n wà ká ìwé àbìjókò ìwé àbìjókò láti máa ṣe ní táǹkẹ̀ ni àsọ̀rọ̀ nípa ah, ìtẹríba lágbàlagbà àbí nǹkan so àwọn kan gbọ́ mọ́yá gbọ́ wà sùn wọ́n sì sẹ́ndì question pé àwọn try try try àti lay hand wọn lórí àdìsá kóòtù táwọn ò tí ì rí so pẹ̀lú ọ̀gbọ́n náà pé ní eh, àtàtẹ́ màbá ń bì mí ni mo rí mẹ́sẹ̀jì wọn kò sásìkò má òun gbà tábà délé àdìsù àwọ̀yísọ̀ eh, àti mọ̀hẹ́yísọ̀ eh, nínú ìtàn Khaybar àdìsù wà nù báàbù diyad àbí alkọsáàmà mbẹ́lẹ́dọ̀ muwafa ma malik wa ni bukhari wa ni muslim wa ni sunan tókù ìtàn tó ṣẹlẹ̀ ń jọun ni wípé ah, abdullahi ibn sahel abdullahi ibn sahel àti muhayyisọ ibn mas'ud àwọn méjèèjì wọ́n sí khaibar khaibar ní about 170 173 kilometers sí Medina ó ṣe sókè tún reduce nísìn because Medina ni tó tún expand sí ọ̀nà ìdí tún kún sí so wọ́n sì máa ń gbin dàbínù níbẹ̀ dáadáa tí wọ́n ń pọ̀ má ṣe dé bẹ́ẹ̀ tó ní kálukú bọ́ sínú oko rẹ̀ létàrọ̀ ni mọ̀háyísọ̀ wá dé tó bá báyìí fún wọn ti pa Abdullahi ibn sàl nípa wọn ti pa á ah, nù gíga dàbínù kòmín tó pa tó yà pé ní àdúgbò àwọn Yahudi sì ní Khaybar tọ̀ Muhayyisa ibn Mas'ud òun gbẹ́lẹ̀ ó sin Abdullahi bin sáàlù sí síbẹ̀ tó àfádélé so wọ́n sáà sọ pé nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Abdurrahman ibn sáàlù tí ṣe àbúrò Abdullahi sáàlù àti mọ̀hẹ́yísọ̀ àti ọ̀wẹ́yísọ̀ mọ̀hẹ́yísọ̀ àti ọ̀wẹ́yísọ̀ ẹ̀gbọ́n tàbúrò làwọn náà àwọn jẹ́ ọmọ mọ̀sùnwòdì bàbá wọn sorry tí wọ́n bá kọ́ra wọn lọ́gbà mẹ́sàn án bin sáàlù òun ló kéré jù nù wọn ni gáìdì àwọn ẹni tí wọ́n ni wàlíyò dàmù òun ni ó kílèmù ẹ̀jẹ̀ àti ráìtì ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n pa but inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ló kéré jù òun ló kéré jù bá ti bẹ̀rẹ̀ mọ́sáàrà bẹ̀rẹ̀ ibi sí rojọ́ àníṣọ́rọ̀ sọ́lá nínú ẹ̀wọ̀gbà àkàbẹ́ pípa mọ́nà àkàlọ́rùkùn tààlà àgbà náà mẹ́nu gbóta ló rìwáyà ti Bukhari àrẹ́bìnrin àti fara wípé léyìí ọmọ kékeré ni wà ní kẹ́bìr kúbọ̀rọ̀ kẹ́bìr alkúbọ̀rọ̀ a fi ọ̀rọ̀ sí ẹnu àgbàlagbà fi ọ̀rọ̀ sí ẹnu àgbàlagbà fatakallama muhayyisa wíṣọ́ olóòtìlẹ̀ wá sọ̀rọ̀ muhayyisa olóòtìlẹ̀ wá ṣe kẹ́ni olóòtìlẹ̀ wá sọ̀rọ̀ lábúrò ìbùkárí nù ti mùsùlùmí bẹ ti máa tọ́ bẹ oríṣiríṣiríṣiríṣi so hadithun wà ní báàbù diyad àbí kọ̀sámà mú káàpẹ̀ ní diyad àbí kọ̀sámà ogun díẹ̀ pípa hadithun nárétì bá ti lọ gbogbo tó ṣẹlẹ̀ títí títí àbí kúra wá sọ́dọ̀ oúnṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallama òjèlé yìí ní pé ní Abdurrahman ibn Salim kódà tó bá tiẹ̀ ní fásitì lọ́wọ́ kò pé ẹnìkan bẹ tóun náà ní fáàtì lọ́wọ́ tóun náà ní ìmà kò tún wá ju ọ lọ pẹ̀lú ọjọ́ eré omi ẹ̀kọ́ra sílẹ̀ mi nínú hadithu ìmáàmà yawmul qawm aqra'uhum bi kitabillah in kanu fi qira'ati sawa fa'lamu bi sunnah fa in fi sunnah وفي رواية فأخبرهم سنة والسنة نفعل قد الفقر أقل سنة ثلاثة فإن كانوا في السن سواء فأقدمه هجرة تبع يا إمام في يوم ساجي أن تبع ما قرآن يساجي ولا تسواجي ثم جاء إمامه أكو بوبو ما ثم بوبو يفتح فتح نوع القرآن ẹ̀ntọ́ wá tún mọ̀ súnà kún kúránì tó mọ̀ ok kúránì and súnà they all the same ẹ̀ka afẹ́tẹ́ àti wá afẹ́lú eliminating method ní àtàfi disqualify ẹnìkan àti tàfi case disqualification tàfi prevar ẹnìkan àbófù ọ̀dà sábà tó wá ṣe déédéé náà hàn àtibárò wọn sí nìyà ẹni tó bá dàgbà lọ́jọ́ orí kì í sábà wọ́pọ̀ kájọ sí déédéé lọ́jọ́ orí wọ́n lè mọ kùránì bákan náà wọ́n lè mọ súnà bákan náà yẹ tó pọ́síbù bọ̀tù lọ́jọ́ eré kábàtàkọ́ afẹ́fẹ́ dídí lọ́jọ́ eré náà fa àtìbákò omi hijira kí n tó kọ́kọ́ ṣe hijira ṣùgbọ́n tí mo wá ṣe nu ṣe nu ṣe nu ṣe nu ṣe nu ṣe nu tó ẹ̀rì pé tó wà níbẹ̀ náà so n tá ń pè ní súnà ní súnà ní pé kéyìn ability láti láti read the text nǹkan tó kọ́ra nìwé ìtún súnà wí kálíta ability láti digest rẹ̀ kagbọ̀yé ability láti wá òkúkè lẹ́yìn tá a ti kà á tán tá a ti gbọ́ yé tán àfẹ́lò àfẹ́lò fún àpèjúwe ìsàn bàbá sẹ́mẹ́ta sọlẹ̀ kan pé àbọ̀wò àìsòlítà rẹ̀ máa ń kó lọ́dà àwọn èèyàn máa ń bá àwọn èèyàn ṣe lónìí àwọn sàbábọ̀ sọ fún yí pé ní ẹ̀ẹ́gbọ́dọ̀ jòkó ti oníbídà bá bí wọ́n pé àwọn olè ẹgbọ́dọ̀ jòkó tí tábákà àwọn kásìkalẹ̀ ìtumẹ̀ ni pé kó rẹ̀ ẹgbọ́dọ̀ jòkó tí bàbá yínà ìtumẹ̀ ẹnu bẹ́ẹ̀ sì ni kọ́ ọmọ ọmọ jòkó tí bàbá àpẹ́ òkókò ni ó ṣe òbí láyẹ̀ ni hákùnmù lọ́wọ́ nílẹ̀ ẹ̀dẹ́ lámì ti lókùn fìdí wà lámì kọ́jú fún àmìndìyàrí fún àǹtàbà rúhùn àtọ́kùsẹ̀ tó lẹ́yìn ẹwọ́n àtàgà ní sọ̀lá àtàlà tó ṣẹlẹ̀ sí èyí tí màmá rẹ̀ ní pé tí ò bá kú lọ́dọ̀ Muhammadu òun ò ní jẹun òun bẹ̀rẹ̀ hunger strike láyé so ó sì lè bá ní ìjọkọ̀ tó dijọ́ kẹta ọmọ lè bá ní ìfọ̀lá fọlá fi yáwọn ọmọ ìjẹun ní àdúgbò wọn kú lọ́dọ̀ rẹ̀ pé ní kò ṣe dáadáa sí àwọn kò má tẹ̀lé inú ẹ̀sìn gbogbo tó bá yẹ kọ́ ṣe gbóúnjẹ fún tí ò bá jẹ wẹ́ wá nídìí wíwẹ̀ fún lásọ ṣe gbogbo tí ń jẹ́ dáadáa sí àmọ́ lórí kíkọ́ padà wọn ọ̀gbọ̀rọ̀ ṣe láàpá akẹ́lẹ̀ màkìlókín tí máa fi àti rahman èèyàn gbọ́dọ̀ tẹ̀lé èèyàn wà fi tẹ̀lọ́ gbogbo ní ọ̀gbà tó wọlé tó àmọ́ òbí ẹni òbí ẹni wà á ṣerò wọn fi dúníyà ọ̀sọ̀ àìbọ̀ wọn fi dúníyà máa rú kan ọ̀sọ̀ àìbọ̀ wọn fi dúníyà màrúfà ṣe dáadáa sí wọn súnmọ́ wọn jòkó tí wọn láyé nídìí pẹ̀lú gbogbo tí ń jẹ́ dáadáa tí wọ́n bá ṣe ṣe tuntun pè ní súnà ni nǹkan ni pé àwọn kan tòdùpá ti ń bá àwọn kan ṣe àwọn àtijọ́lẹ́gbẹ́ àwọn kan tòdùpá ti ń bá àwọn kan ṣe àná àti di onídàmá àwọn nǹkan tí ò sí nínú súnà alhamdulilayi àtẹ̀jù tọ́fọ́lọ́wọ́n wa aláàlhamdulilayi tọ́lọ́ ní kí táwọn ìlú nínú òkè wọn gbogbo tí ò sí nínú mẹ́nẹ́jà alùsúnà tó àjẹmá àwọn yẹn wá fẹ́ impose it by force ma ní ẹlẹ́gbẹ́ so tẹ̀bálọ́ka gbogbo sólù alùsúnà kò sí mabdáwò pé ẹlẹ́gbẹ́ nínú kìíní nínú sólù alùsúnà gbogbo ẹlẹ́gbẹ́ is a political politics politics ẹnọ ka wahawiya ẹnọ ka mọ̀kọ́dé bíbí nàbí zéèdì kẹrọ wáyé ti àkéda náà àwọn àkéda tó yí àwọn onímọ̀ àkéda gbà yìí pé ní ẹ̀ka ẹ̀ẹ́lẹ́rìí níbẹ̀ sọ ẹ̀dá fún ọjọ́ ká kéèké dáadáa ah, tó bá di àgbọ́yé àti lákàlò nǹkan tó ànáṣẹ́ kọ́lá ti kọ́ wa ní ẹ̀kọ́ ọlọ́run sọ pé làpàdé káyà làkún fi rasulillahi uswatun hasanah ọlọ́run gbalẹ̀ sí fún wa so ẹ̀kọ́ ńlá ńlá ń bẹ nínú ìtàn màláìka ádámà àtàwọn àti ìbílẹ̀sù àyè fúnnárì màláìka tó dùdú lé ádámà pàṣẹjẹdù ilá ìbílẹ̀sà àbà pàṣẹkìbàrà àtàwọn ní káfíìrì ẹ̀kọ́ bẹ́ẹ̀ so a bọ̀wọ̀ fún ìmọ̀ a kẹrìbà fún ìmọ̀ a ṣe ládàbí fún ìmọ̀ tọ́ba ṣe lè gbogbo ń bẹ lábẹ́ yìí pé ní al-imanu bikini bil-qadar khairi ìsìlélé oore ni kọ́síkábọ̀ fún tó nímọ̀ oore ni ṣùgbọ́n abẹ́lọ́n ìníwádùn púpọ̀ ìrọ̀lọ́n ní kí súnà máa gbèrú sí aláìoore ni gbígbàgbọ́ àsì ni àsìbẹ́lọ́n kọ́lọ́n kó kọ́lá kan ṣòro rẹ̀ kó jẹ́ ká ṣe é pẹ́ káwa náà wà lára àwọn tí ó jèrè súnà nìkan tí ti ń fi fún rẹ̀ ní o àwọn tàbí táwọn tàǹtàgbà tàǹdàpọ̀ lónìí tí bá ń torí kan dókè súnà ni à ń dàpọ̀ Salmanu fàárì fún àpọ̀ ọmọ ìran ló ní ni tí wọ́n dàpọ̀ abúláàbí àbúrò hakam àbújálì ní ààyè fún abúláàbí à ń ka ìpèrè títí dọ̀la tàbátì àdá àbíláàbí pọ̀tàbà à ń kà ẹ má bàgbé o àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ abúláàbí ń bẹ sábà tí mẹ́rin tàwọn ojú wà ní ọmọ kàtánẹ́rì abdulaziz lehebi classmate mi ni alehebi ọjọ́ pé kíníkà lehebi ń sàwọ́dí àwọn àbúlàdì àwọn ará ìdènà ìdènà àwọn ará ẹ̀mọ́ so tọ́ba wá ń sàwọ́ àdàbí láti kíníkà tọ́ba tí wọ́n ti pè ní àkìsẹ́jọ́ rẹ̀ náà ìpìlẹ̀ ni tó ohun ọmọ ọmọ ìdílé kan náà ni wọn ọ̀tọ̀ láìpẹ́ ní òun pẹ́ bá wọn tó kó bí ànábì rí sallallahu alaihi wasallam àná pẹ̀lú ní ó sì ń bẹ̀rẹ̀ àwọn àtàǹtì ó máa sáàsílẹ̀ lákàlákàlákàlákàlákà ẹ̀kùn káwà náà ẹ̀tọ́nà bá ní pọ́jẹ̀tì gbọ́ tó sì wọnú súnà tàbí sallallahu alaihi tapá tẹ̀sẹ̀ yóò jèrè rẹ̀ báwọn tàbí gbọ́dọ̀ kọ́lọ́n kó gbà lẹ́sẹ̀ fún wa láàṣàṣọ ọlọ́run bá èyí tá a wí kọ́lọ́n kó fàlùbá ká sí ààyè tó bá kú bẹ́ẹ̀ káàkiri kọ́lọ́n kó sàkóríjì fún wa àwọn tá a wí àwọn tá a gbọ́ náà kọ́lọ́n kó jẹ́ kó sí wa láǹfààní o ربنا تقبل منا إنك أنت السميع العليم اغفر لنا يا ربنا رب العالمين اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسائر طاعاتنا اللهم واشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر لنا واغفر لموتانا وموتى المسلمين اللهم اغفر لآبائنا ولأبنائنا يا ربنا يا رب العالمين اللهم وأصلحنا وأصلح رجالنا وأصلح نساءنا اللهم وردنا إليك في نيجيريا ردا جميلا اللهم رد ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم اغفر لنا واغفر لنا ولا تكلنا إلى أنفسنا طرفة عين أو أقل من يا ربنا رب العالمين اللهم وفق ولاة أمورنا لما تحب وترضى اللهم وفقهم بما في صلاح العباد والبلاد يا ربنا يا رب العالمين اللهم آمنا في وطننا اللهم آمنا في بيوتنا اللهم آمنا في ولاياتنا اللهم آمنا في مسجدنا هذا يا ربنا يا رب العالمين اللهم إنا نستعد ونخطط لإقامة الاعتكاف اللهم تقبل منا أولا اللهم احفظنا يا الله يا كريم اللهم احفظنا يا الله يا كريم وأنت خير حافظة يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون فسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك